ونسأل الله خير هذا اليوم وخير ما بعده ونعوذ به من شر هذا اليوم وشر ما بعده نحن مع المانع الثالث عشر من موانع الهداية أعادنا الله منها ومن بقية الموانع وقد مر بنا من الموانع الإبليس والهوى والنفس الأمارة بالسوء والكفر والفسق والظلم والكذب وضعف المعرفة والحسد والكبر والرئاسة وحب المال كما قال تعالى وتحبون المال حبا جما إلا واليوم والله أعلم بنا ويعلم بأحوالنا لذلك قال ألا يعلم من خلق وهو اللطيف الخبير ومشاكلنا الله يعلم بأحوالنا وعلاجها ويعلم بمشاكلنا وهو القائل وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم واليوم مع المانع الشهوة وقل فهو الله subhanahu wa ta'ala adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ báyìí kọ́lọ́n kó mẹ́ṣẹ̀ ìgbà ọpẹ́ nìkọ̀ọ̀kan wa lẹ́yìn ìgbà tí adáwọ̀pẹ́ fún ọlọ́wọ́ bá tí a sì jẹ́rìí kí ọlọ́wọ́ bá ní kí ọlá alhaqu òun náà ni ọba òdodo wa mustahiqu li anwa'il ibadat òun náà sì ló lẹ́tọ̀ọ́ sí ìjọsìn a ti sọ fún wa lẹ́yìn náà a tọrọ ìkẹ́ àti ìjẹ̀ fún ànábì wa muhammad wa sallam a sì bí ọlọ́wọ́n ọba àdékè ọlá kó má ṣe ṣe àlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa abẹ náà fún oore ọjọ́ títí èmi àti àwọn oore tí a máa wá lẹ́yìn ọjọ́ èmi a sì wá ìṣọ́ ọlọ́wọ́n ọba kúrò ní ibi aburú tó wà nínú ọjọ́ èmi àti àwọn aburú tí ó wà ní ẹ̀yìn ẹ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti ń bábọ̀ sẹ́yìn mawani'u alhidaya kí ni àwọn nǹkan tí máa ń kọ́ dí ni kúrò níbi dáadáa àwọn nínú àwọn nǹkan tá a ti sọ fún wa òun náà ni èṣù ó máa ń kọ dí ẹni bákan náà ni ẹ̀mí wa fún rẹ̀ òun náà máa ń kọ dí ẹni ẹ̀mí tí máa ń pani ní àṣẹ aburú bákan náà ni ìmáa tẹ̀lé ìfẹ́ inú bákan náà ìmáa ṣe kèfèrí sí ọlọ́run ọba àti ìmáa ṣe ọlọ́run ká máa yapa ṣe ọlọ́run ọba ìmáa ṣe àbòsí ìmáa parọ́ àti ìdí aláìmọ̀kan bákan náà ìmáa ṣe kèéka àti ìmáa ṣe ìgbéraga àti ìfẹ́ ìfẹ́ ipò olórí àti ìfẹ́ owó gbogbo àwọn nǹkan yìí òun náà ni sọ fún wa léyìí tí o ti kọjá wípé ó máa ń kọ díẹ̀ ní kú lójú ọ̀nà ọlọ́wọ́n ọba àdékíọ́lá ọlọ́wọ́n ọba àdékíọ́lá sì ní ó sọ fún wa pé ala ya'lamu man khalaqa wa ọba tó dá yín tó dá gbogbo ẹ̀dá kò ní mọ̀ ni ọlọ́wọ́n ọba yìí ọba fi jẹ̀mí àhwálínà gbogbo ipò tí a bá wà ó da ká máa darí ẹ̀ lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba lẹ́yìn láàgì òmórìnà kí a lè bá a máa wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro tí a bá ní torí wa wípé wà ìyàmsáka lọ́hùn bìdúrin fàlà káàsì fàlàhù ìlàhù ọlọ́run ní tí ìnira tó bá kan ìrí ànábì tí ìnira bá kan ìwọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn kò sẹ́ni tó lè mú wa in yuridika bi khairin fala tí ọlọ́run bá bá sì fẹ́ dáadáa fún ẹ kò sẹ́ni tó di dáadáa bá fẹ́ fún ẹ yìí kò sẹ́ni tó lè di lọ́wọ́ yusibu bihi man yasha'u min ibadihi ọlọ́run ọba ẹni tó bá fẹ́ nínú àwọn ẹrú ló máa ń ṣe dáadáa fún yìí sì ní ọba ni nínú ọ̀rọ̀ ọba ó sọ wípé ọlọ́wọ́n bá ní talẹ́ni náà tí máa ń gbọ́ àdúrà ẹ̀ tó bá wà nínú ìnira nígbà tẹ́ tó wà nínú ìnira inú ìnira ẹ̀ tó bá ń kéke ọlọ́wọ́n ọba wàyà fífù tó talẹ́ni náà tó jẹ́ wípé tí aburú bá ṣẹlẹ̀ tó bá boni dárú tí máa ń gbé kúrò fún ni wàyà jẹ́ àlùkùn kùlàfà ìlárù tó sì jẹ́ póun náà ló ṣe yín ní olùṣojú olùṣojú òdodo àti olùṣojú ara yín lórí ilẹ̀ àìláhùn máa Allah ọlọ́run ní tí ọlọ́wọ́n ọba mi tún bẹ pẹ̀lú ọlọ́wọ́n ọba Allah tó lè ṣe gbogbo ilé ìfún yín ni kọ́lí ìlà máa tadhakkarun ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn ilé ìfẹ́ máa ń ronú sí ohun tó kéré ni wàyà ibadallah ẹ̀yẹ ẹrú sí ọlọ́wọ́n ọba àṣìáhùwàtú wàtìbáìhà khasaratu ẹ̀rí adùn ara àti ìmátẹ̀lé adùn ara khasaratu orí ibú ni o wà máa ní ẹ̀yìn fi tariqil hidayah ó sì jẹ́ ti máa ń kọjú ẹni kúrò ní ojú ọ̀nà ọlọ́wọ́n ọba tàhúlù bẹ́ẹ̀ náà lè mọ́rí ìwà rọ́bìhì ẹ rí ìmá tẹ̀lé ìfẹ́ ara yìí ìfẹ́ ọkàn ohun tí máa ń bẹ ní ohun tí máa ń jẹ́ gàgà láàrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn àtọ́lọ́wọ́n bá rẹ̀ ni wàyàmùnáhù mínà lùkọ́rùbì nínú hù ó sì máa ń kọ díẹ̀ ní láti súnmọ́ ọlọ́wọ́n bá ní kíọ́lá téèyàn bá ti jẹ́ ní tí máa ń tẹ̀lé ṣáhàwà adùn ti ohun tá à ń fọkàn ronú ó jẹ́ ojú ọ̀nà kan tí èṣù ti máa ń gbà ara ọmọ ẹ̀dẹ́ ènìyàn wàhí afiláhùhù ó sì jẹ́ ọfà kan tí èṣù máa ń lò láti taba alikọ́ọ̀tì ẹ̀ńsọ́ọ̀rì ọfà ilé tó jẹ́ wípé mu bérebére wà máa ha bàbá wa là kúrò níbi ìmọ̀ ara ìfẹ́ abẹ́ ìfẹ́ tójú ọba ọlá bàbá là ń wallahu khalaqal insan hunafa ọlọ́run bá dá àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó dá wọn lẹ́yìn tí ó jẹ́ olùtẹ́ríba olùgbàfà fún ọlọ́run ọba àlékè ọlá ọba ṣe wọ́n tó mọ́ ọlọ́run ṣe wọ́n tá a máa tẹ̀ láṣẹ ọba ọlá ẹ̀ wá rí èṣù àwa máa wá ọmọ ẹ̀dẹ́ torí pọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bọ́nà ọba àlejò ọlá ṣe dáa ó dáa lẹ́nu tó ní agbára ó sì tún dáa lẹ́nu tó jẹ́ ọ̀lẹ a máa lágbára lórí àwọn nǹkan kan a sì máa jí ọ̀lẹ lórí àwọn àyè kan èṣù á wá fi àwọn àyè agbára ọmọ ẹ̀dẹ́ ènìyàn yìí àwọn tó jẹ́ strength èṣù á fi sílẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan tó jẹ́ weakness ọmọ ẹ̀dẹ́ ènìyàn mi tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn lẹ sí ibẹ̀ náà ni ṣètò àmàlò ìdá sahánù nígbà táwọn náà bá ti jókòó tẹ́tẹ́rẹ́ tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá ti jókòó tẹ́tẹ́rẹ́ èṣù aráyè gba àwọn ọbí jàwánìbò dọ́ọ̀f àwọn àyè ibi tọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn lẹ sí èṣù aráyè gba bẹ̀ wọlé wáyà tíhì min ahabil abuwabi ilayhim èṣù wa máa wọlé sí wọn lára látara àwọn nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí jùlọ wàkọ̀dẹ̀ kọ́lákọ̀dẹ̀ ìkólẹ̀kọ̀lẹ̀ ìsáàlù dọ̀ọ́ìfà ọlọ́run bá dọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn lẹ́yìn tó lẹ wàyàmbàdì àyàkáṣínà dáhìmẹ̀ ó sì yẹ kọ́mọ̀ nígbà tó ti mọ̀ pé òun ní àwọn ibi tó ń kù sí ó gbọ́dọ̀ jẹ́ tí a máa wá ìdáàbòbò ní gbogbo ìgbà ní ọ̀dọ̀ ọlọ́run ọba àlekíọ́lá ní aláyàdùkúlà àlẹ́yìn ṣètọ́n kéṣù má bàa ní agbára lé lórí kó má bàa wọnú ààrẹ wàyàtàkọ́làbọ̀ àlẹ́yìn látara bẹ́ẹ̀ àwa jẹ̀gàba lé lórí ọlọ́run bá sọ fún wa wípé wà kólíkọ́ni ìsánú dọ̀ìfà ọlọ́run lá ọlọ́run ní adá ọmọ ẹ̀dẹ́ ènìyàn lẹ́ni tó dójú kòkòrò lẹ́ni tó jẹ́ oníwọ̀n bìà ìlà àmàṣáhù ṣàrù jàdùwà ọlọ́run lẹ́rọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọjọ́ tá burú bá ṣẹlẹ̀ sí a ti gbé síta a ké gbàjarì sí ẹgbà míì eléyìí ló ti ṣẹlẹ̀ sí mi wá ìlà àmàṣáhù lọ́kọ́ ìrùmọ̀nù hà ṣùgbọ́n ọjọ́kọ́jọ́ tí dáadáa bá ṣẹlẹ̀ sí ọmọ ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tí ọlọ́run bá lè fi ọlá tó bá ní kó lọ bí iṣẹ́ kó má rí nǹkan mú bọ̀ ọjọ́ yìí gbogbo èèyàn máa mọ̀ pé à nǹkan tiẹ̀ wá lé zamani ta tiẹ̀ wá wà yìí ó mà tiẹ̀ wá lágbára ìlà ni mùsọ̀lì ọlọ́run àwọn tí wọ́n ní máa ṣe báyìí òun làwọn tí wọ́n bá ń kírun àwọn tí wọ́n ń wọ́n máa ń wá ìdáàbòbò lọ́sọ́dọ̀ ọlọ́run ọba pẹ̀lú àwọn nǹkan tá a máa fi súnmọ́ lọ́run gẹ́gẹ́ bí ìrun kíkí ìrun kíkí òun ló máa ń túyàn ṣe àwẹ̀ gbígbà ló máa ń túyàn fi jẹ́ wípé àwọn apá abita kù sí kò ní máa jẹ gàba lé wa lórí ọlọ́run ọba àdékè ọlá ní wàá kì ní ọlọ́run kò sì máa kírun iná àwọn tí wọ́n bá ti ń ṣe ìbáàdà tó ń ṣe ìjọsìn wọn bó ṣe yẹ ọlọ́wọ́n bá lékè ọlá á fún wọn ní agbára láti lè máa borí àwọn ibi tí wọ́n kù sí kọ́nà ọba kó má ṣe máa dáàbò bo ẹnì kọ̀ọ̀kan wa kọ́ọ̀lá tààlà ọlọ́wọ́n bá ti dé óyé wa pé àwọn adùn dá ń sọ yìí tó máa ń kọdí ni kúrò lójú ọ̀nà ọlọ́wọ́n ọba adùn tara ni adùn tabẹ́ ni adùn tójú ni àbí adùn eléyìí tí a ń fi ẹ̀ka ara kọ̀ọ̀kan ṣe àti eléyìí tí a máa ń fi ọkàn ṣe nínú àwọn nǹkan tí máa ń dùn mọ́ wa ọlọ́run ní zuyina lè ná fi ṣokò ṣe àwáṣe mi lẹ́nu nìta ọlọ́run ní nínú àdámọ́ tá a dámọ́ mẹ̀dé ènìyàn nínú àwọn nǹkan tá a ṣe ní ọyìn tá a ṣe ní ẹ̀ṣọ́ fọ́ mẹ̀dé ènìyàn tọ́mẹ̀dé èèyàn máa máa nífẹ̀ẹ́ tí tá a máa ṣe dúkòkòrò sí ṣokò ṣe àwáṣe òun náà ní àwọn ìfẹ́ àwọn nǹkan adùn fún àpẹẹrẹ nínà nìta ọlọ́run ní gẹ́gẹ́ bí obìnrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó di ọkùnrin a máa nífẹ̀ẹ́ sóbìnrin èyí tó jóbìnrin òun náà máa nífẹ̀ẹ́ sí ọkùnrin nínú nǹkan adùn ara ni wàhíyà àwálùhà wà àkọ́rùhà ẹ rí àwọn nǹkan adùn ara tí máa ń panirun eléyìí tó di àkọ́kọ́ ọbẹ̀ tó sì jẹ́ pé òun náà ló burú jù ń bẹ̀ wà àtàrùhà òkú wà tó sì jẹ́ pé òun náà làwọn èèyàn máa ń kó sí òun náà ni ọ̀rọ̀ nípa obìnrin wà kọ́lá Yusuf fi jáhani fitinati nisa ànábì ọlọ́run ọba yusuf òun gan sọ nípa ọ̀rọ̀ àdánwò àwọn obìnrin ó ní wàá máa uba rí ọ̀nà fi iná nàfàlà àmárọ̀tò bí tó ìlà àmàrọ̀ ìmọ̀rọ̀ bì ó lè mí náà fún ẹ̀mí ara mi mọ̀ nígbà tó rí fìtínà àdánwò àwọn obìnrin tí gbogbo obìnrin ìlú tí wọ́n wò pọ́kùnrin ló dáa tó báyìí àyàfi kó bá gbogbo àwọn ṣe ṣìnà lẹ́yọ kọ̀ọ̀kan yusuf alayhi salam ó lóun ò fún òun mọ́ tí wọn náà bò bá ń làdé kúrò ńbẹ̀ mo lè tẹ̀lé ohun tí wọ́n ń fẹ́ torí ń pọ́mọ ẹ̀dẹ́ ènìyàn àdámọ́ ẹni wípé ẹ̀mí máa ń pani láti aburú àyàfẹ́ tí ọlọ́run bá lè kí ọlá tí ó bá là wáhíà awàlùmọ̀ hálàkàbíhi bánú Israel nǹkan àkọ́kọ́ tó sì fà á táwọn ọmọ bàbá Israel làwọn ọmọ Israeli tí wọ́n fi parun látara obìnrin ni. ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní má taraktu fitnatan adarru ala rijali minan nisa ó ní ní ìfi àdánwò kan lẹ̀ fún ẹ̀yin ọmọlẹ́yìn mi tẹ́ jí ọkùnrin tó wá jẹ́ pé àdánwò yìí ó lágbára ó le koko tó dà gẹ́gẹ́ bí àdánwò obìnrin ó ní kanat banu israel ó ní wà awwalu ma futinu banu israel kanat finisa ó ní nǹkan àkọ́kọ́ táwọn ọmọ ìsírẹ́lì tọ́nà ọba rọ́ musa sí nǹkan àkọ́kọ́ tí wọ́n kàn ládánwò tí wọ́n fi parun òun náà ní látara obìnrin kọ́nà ọba kó mẹ́sẹ̀ ńlá ẹnì kọ̀ọ̀kan wá ń bẹ̀ o nínú tí ó jẹ́ àdánwò tí ó jẹ́ adùn ara tí mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra ń òun náà ní ọ̀rọ̀ nípa obìnrin o kọ́nà ọba ọlá kó má ṣe ìlà ẹnìkọ̀ọ̀kan wa látara eléyìí. bákan náà ọ̀nà ọba àlékiọlá ó ní wàlìbánì ó ní nínú àwọn nǹkan adùn tó jẹ́ wípé ọmọ ẹ̀dẹ́ ènìyàn wa máa nífẹ̀ẹ́ sí òun náà ní àwọn ọmọ ọkùnrin. wàkàmù mímọ mélòó mélòó ẹni tó ti sọnù látara ọmọ jọmọ látara kó ń wá ọmọ látara kó fẹ́ bí ọkùnrin mélòó mélòó lẹni tó ti sọnù jọmọ àti wá gbàgbé pé ọlọ́run ọba àlékè ọlá ó ní lillahi mulku samawati wal ard ó ní gbogbo tí ń bẹ ń sánmọ̀ àti ilẹ̀ pátápátá agbára lé wọn lórí ọlọ́run ọba lónìí yakhluqu ma yasha ọba tí máa ń dá o tó hùn ni yahabu liman yasha inasa ẹni tó bá wọn ọlọ́run ọba ọlọ́run á máa fún lọ́mọ obìnrin wa yahabu liman yasha dhukur ẹni tó bá wọn ọlọ́run ọba ọlọ́run ọba àlékè ọlá máa fún lọ́kùnrin aw yuzawijuhum dhukurana wa inasa ẹni tó bá sì wọn ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá fún ní ọkùnrin á fún ní obìnrin wàyá jẹ́ àìlùmọ̀ ẹ̀yà tí a wà kí mà ẹni tó bá sì wọn ọlọ́wọ́n bá ọlọ́wọ́n á ṣe ní àgàn tí ò tiẹ̀ ní rí ọmọ bí ìnáwó àlímù kọ́dír ọlọ́wọ́n bá ọba tó mọ̀ ni ẹni tó fún ó mọ̀dí tó fi fún ẹni tí ò fún ó mọ̀dí tí ò fi fún wàhúwà kọ́dír ọba alágbára sí ni ẹni tó ọlọ́wọ́n bá ti fún ọlọ́wọ́n lè gbà lọ́wọ́ ẹ̀ ẹni tí ò sì fún rárá ọlọ́wọ́n bá lè padà fún gbogbo ẹni tó ń wojú ọlọ́wọ́n bá fọ́mọ kọ́ ọlọ́wọ́n bá wa fún ọlọ́mọ rí gbogbo àwa tá a fi bí kọ́lọ̀ ọba kó bá wù wọ́n kó bá wa já wọn sí mélòó mélòó ọmọ ẹ̀dẹ́ ènìyàn jọmọ́ tí wọ́n sọnù látara ọ̀rọ̀ ọmọdé ẹlòmíín wá ọmọ jọmọ́ ó tàta rẹ̀ ó fi islam sílẹ̀ ìfúsínà Nuh nabiyullah ẹ̀rí ànábì wa Nuh alayhi salam ó rí àdánwò látara ọmọ wa'asamahu látara àdánwò yìí ọlọ́wọ́n ọba àlekè ọlá ó padà la Nuh ọlọ́wọ́n ní wa nada Nuh rabbahu ọlọ́wọ́n ọba ní Nuh ó ké gbàjarì ó ké pe ọlọ́wọ́n ọba fakọ́lá rọ́bì ìnàbìnrin ní ahli nígbà tí ọmọ ẹ̀ tínú tí ó pe àwọn èèyàn wípé gbogbo yín ẹ lọ wọnú ọkọ̀ ojú omi ẹ lọ wọkọ̀ ọ̀gbàlà ẹni tí ò bá ti wọ̀ ẹni náà máa parun omi apawọ́run kí ni ọmọ ń sọ ó ní sàáwì làjábàlì yàtìmù ní mìnàlímà ọmọ ń sọ fún bàbá ẹ pé rẹ bàbá mi àní lè ní tẹ̀lé ọkọ̀ gbàlà tó sọ yìí àwọn ẹni àwọn ọ̀rẹ́ wa yìí tá à ń tẹ̀lé tájọ́ ń ṣe fàájì àwọn náà ni màá máa tẹ̀lé sàáwì ilà jábàlì ilà jábàlì màá sá lọ sí orí òkè yà símù ní minalima tí má ti wà lórí òkè tí mo ti wà lórí jábàlì lórí mountain yà símù ní minalima omi ò ní débi tá a wà òkè yìí máa dáàbò bò wa. bàbá ẹ̀ sọ fún pé la àásìmọ̀ ni yawmin amri la à kò máa ṣe tó fẹ́ la kò sí tó fẹ́ la nílé mi tí àṣẹ ọlọ́wọ́n ọba lórí pé kí àwọn èèyàn parun bá dé nígbà tí ọmọ yìí wá parun ànábì inú wa ṣe kí ọlọ́wọ́n ọba àlékè ọlá pé wọ́n ọlọ́wọ́n ọba àlékè ọlá ìnábìlì mi ni ahàlì ọmọ mi lélẹ́yìn tó ń parun yìí nínú àwọn ará ilé mi ni ìwọ náà ti promise mi pé wàá là mí wàá sì la àwọn ará ilé mi ìwọ náà ọba bọ́ọ̀ ló ti wá jẹ́ báyìí wàyí náà wà dàkà alhaq ọ̀rọ̀ rẹ̀ sì ní àdéhùn rẹ̀ òdodo ni ń ta ahkamul hakimin ọba olùdájọ́ ni ọba àdìkíọ́lá ìwọ náà ọba tó dá mi mọ̀ ní innahu laysa min ahlik ọlọ́run ní orí ọmọ rẹ yìí lóòótọ́ ọmọ rẹ ni ṣùgbọ́n kò fi ń ṣe ara alẹ́ rẹ innahu amalun ghayru salih ọmọ yìí iṣẹ́ ni kọ́nà má jẹ́ kọ́nà má jẹ́ ká jóná ọlọ́run ní ọmọ eléyìí ni o fala tas'alni ma laysa laka bihi ilm ohun tó nímọ̀ nípa ẹ̀ èmi ni mo mọ bọ́mọ ìṣe mélòó mélòó ọmọ jọmọ lẹni pàápàá jùlọ fi hada zaman lásìkò táwa gbélé ayé lẹni ẹ̀rí obìnrin mi ọmọ mẹ́fà ló bí nínú ọmọ mẹ́fẹ̀ẹ̀fà ọkùnrin tó wà nílẹ̀ tó lóun bí fún ẹyọ kan tó péré ní tọkùnrin ń bẹ àbí nígbà míì jọmọ gbogbo ọmọ mẹ́fẹ̀ẹ̀fà yìí kò tiẹ̀ sí tó jẹ tọkùnrin ń bẹ ó kàn lọ gbé wá láti bòmíì ni obìnrin náà sì mọ̀ Ọlọ́run ní má bí mi ń pa ohun tí ò ní mọ̀ nípa ẹ̀ ìní àìzùkà àǹtakùn nàmínà ìjà ìlè mò ń kìlọ̀ fún rẹ̀ náà kí wọn náà má lọ wà nínú àwọn aláìmọ̀kan qala rabbi inni a'udhu bika an as'alaka ma laysa li bihi ilm Nuhu bá ṣẹ́rí padà sọ́dọ̀ náà ó ní wọn náà bá mò ń wẹ lólùdáàbòbò kúrò níbi máa béèrè ìbéèrè tí ò ní túmọ̀ wa illa yaghfirli wa tarhamni ìwọ náà bá tó o bá foríjì mi kò sì kẹ́mi akun minal khasirin màá máa bẹ nínú àwọn kíni o àwọn ẹni ibi àwọn ẹni tó ti pòfo ìyẹn jẹ́ inú àdánwò tọ́nà bá jẹ́ kó yé wa pé inú adùn tọ́mọ èdè ìyá máa nífẹ̀ẹ́ sí tó sì lè tàtà rẹ̀ parun àkọ́kọ́ ń bẹ̀ ni ìfẹ́ obìnrin àwọn èèyàn máa parun gẹ́gẹ́ bá ti sọ fún ọmọ ìsírẹ́lì wọ́n parun látara obìnrin ànábì sallallahu alaihi wasallam ó sì sọ pàdánwò tó gájù tí mo filẹ̀ fún ọmọ lẹ́yìn mi lóbìnrin mélòó mélòó ilé ìṣìnà lè níjọmọ́ tó bá kọ́ lè ṣìnà kan ló fi jẹ́ pé ńgbà tọ́nà ọba fẹ́ sọ̀rọ̀ nípa ìyà tí a máa ń ṣe fún oníṣìnà ọlọ́ni àzáàní àtùwà záàní ọlọ́ni oníṣìnà lóbìnrin àti oníṣìnà lọ́kùnrin fàjìlídù kúlà wà hídè nínú húmà ní àtàjẹ́lìdà ọlọ́ni kọ̀ọ̀kan nu wọn ẹnà wọn ní ọrẹ́ ẹgbẹ̀rún ẹgbà hundred ní kẹ́ni oníṣìnà kọ̀ọ̀kan kí ló fà á ọlọ́run kọ́kọ́ dárúkọ àwọn obìnrin torí pé obìnrin ni máa ń pilẹ̀ ṣìnà táwọn obìnrin bá dúró déédéé kò ní sí ṣìnà láwùjọ nígbà tó náà bá fẹ́ sọ̀rọ̀ olè ìran ọkùnrin ní máa ń jalè tẹ bá rí obìnrin tóun náà tẹ̀ láwọn àsáwọ̀ ni látara bẹ́ẹ̀ nígbà náà bá fẹ́ sọ̀rọ̀ pa àwọn olè ọ̀nà bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ọkùnrin àsáríkù àsáríkọ́tù fàkùtọ́ ìhù àìdíyàhúmà ọlọ́run ní àwọn ọkùnrin àti wọn ní ọwọ́ kọ́nà ọba kó a wàlùkọ̀nàtìrì lùmùkọ̀ntọ́rọ̀ mìnà záhàbí wàlùfí dọ̀ òun náà ní wípé kí àwọn èèyàn kówó jọ owó gọ́ọ̀dì ni owó sílvà ni dọ́là ni pàùsálì ni náírà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn èèyàn kó àwọn owó yìí jọ kí wọ́n wá kó síbì kan kó wá ga bí òkè kó wá máa fi ṣèyàn lọ pé a ah, iye báyìí ni mo ní ní gbogbo àgbáyé nọmba tírì ni mo wà ní gbogbo àgbáyé nọmba sixteen mo wà tí wọ́n bá ń ka àwọn tí wọ́n ní owó owó yìí wá ní àwọn èèyàn ní fi ṣe àwọn èèyàn láǹfààní torí pòun náà dàbẹ̀ mú nọ́mbà pé tó bá ti ń ka olówó ẹni tó lówó jù lágbàáyé èmi náà ti ẹ̀fẹ́ wà ní nọ́mbà one to ten wọ́n wá máa kọ́ owó ìjọ wà lọ́kọ́ yìí lè mú táwàmà ọlọ́run níbẹ̀ náà ní àwọn ẹṣin eléyìí tí a dẹkọréètì gbogbo ara wọn ẹṣin tí wọ́n ṣe ní ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí káwọn èèyàn fẹ́ lo mọ́tò ńláńlá lẹ́ni wàlànà kéèyàn kan sọ pé à ní gbogbo West Africa ní gbogbo Africa fáàmù ni ló tóbi jùlọ kódà kó jẹ́ pé ọ̀nà èrú ni a fi kó jọ ìdùnnú ló jẹ́ fún àwọn èèyàn walhar bẹ́ẹ̀ náà ni káwọn èèyàn dákó kí wọ́n ní nǹkan ọ̀gbìn àbí kí wọ́n ní nǹkan ọ̀sìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀nà òní zálìkà màtàrún àyà ti dúníyà ọ̀nà òní gbogbo eléyìí tá a ti kàkálẹ̀ yìí ìgbádùn ilé ayé ni o wàlláhu indahu husnul ma'ab ilé ayé náà ló mọ́ o èyí tó jẹ́ ẹ̀san tó dáa jùlọ ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba ló wà. wáyà ibadallah ẹ̀yin ẹrúsìn ọlọ́wọ́n ọba àlekíọ́lá fàkọ̀dé halaka man halaka bisababi shahawat ó pọ̀ nù àwọn èèyàn jọ̀mọ́ tí wọ́n ti parun látara ìmàtẹ̀lé adùn adùn tẹnu ni eléyìí tá à ń fẹnu jẹ adùn tara ni eléyìí tá à ń fara ṣe ni àbí adùn ẹ̀mí eléyìí tó jẹ́ pé èmi la fi ń gbádùn ẹ̀ àwọn èèyàn ti parun. qala ta'ala ba'da dhikri anbiya fi súrọ̀tì alimari fi súrọ̀tì mariam nígbà tó lọ́ọ́ bá sọ̀rọ̀ àwọn ànábì ọlọ́wọ́n bá àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá nínú súrọ̀tì mariam ọlọ́ọ̀bá wa sọ pa wọn pé ulaika alayhim ulaika alladhina an'ama Allahu alayhim minan wa siddiqina ọlọ́ọ̀bá alekiola ó ní ẹ̀rá wọn tá ti sọ̀rọ̀ nípa wọn ìyàwó ànábì ọlọ́wọ́n àwọn ti parí ìdẹ̀ra nínú àwọn àti nínú àwọn tó jẹ́ wípé kí ni àwọn ọmọ àrọ́mọdọ́mọ ànábì Adam wà mímọ̀ hamalna ma'anuh àti àwọn tó jẹ́ wípé akónlẹ̀ tí a jẹ́ kí wọ́n parun nínú àwọn tí wọ́n ṣẹ́kù torí pé ń gbàyè Nuh àgbáyé kan tó wà òun náà níbi tí Nuh wà gbogbo ayé ń gbà yẹn kò kọjá ibi tí Nuh wà lọ́lọ́run fi sọ pé wà mímọ̀ hamalna ma'anuh àwọn ọmọ ádámọ̀ tó fi dórí Nuh àwọn tá a là nígbàyè Nuh nígbà táwọn èèyàn yìí náà tó tún di pé wọ́n tún pọ̀ sí àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí máa takò tọ́nà wọn bá lékè ọlá wa min zurriyati ibrahim wa israel àwọn ànábì ọlọ́run bá wá dé orí ibrahim lẹ́yìn ibrahim ọmọ ẹ̀ tá à ń pè ní abdullah israel ìtumọ̀ israel ní abdullah tó fi dórí tiẹ̀ wa mimman hadaina wa shabaina lẹ́yìn tí wọ́n ní àwọn náà bá wá ní lẹ́yìn náà àwọn tó jẹ́ wípé atọ́sọ́nà ta ṣàlẹ́ṣà idha tutla alayhim ayatu rahman kharru sujada wa bukiya ọlọ́láwọ̀ ẹni rẹ̀ yìí ní gbogbo ìgbà tí wọ́n bá ti gbọ́ ọ̀rọ̀ náà wọ́n bá tí wọ́n bá ké sí wọn létí kharru sujadan ọlọ́ọ̀bá ni wọ́n máa ń bẹ lẹ́yìn tí wọ́n forí kanlẹ̀ ni wàbùkíyà wọ́n á sì máa sọkún fa khalafa min ba'dihim ṣùgbọ́n ọlọ́ọ̀bá nígbà táwọn ẹni rẹ̀ ti lọ tán àwọn kan wá wọ́n dé lẹ́yìn wọn khalfun àrólé ni wọ́n adọ́rùn sọ̀láàtà wọ́n máa ń gbẹ̀rù sílẹ̀ wọn kì í kírun wọ́n sì máa ń tẹ̀lé ìfẹ́ ẹnu fasawfa yalqawna ghayya ọlọ́run nírú àwọn ẹni báyìí kọ́ wọn á wọ inú iná ọlọ́run ọba ni kọ́nà má jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà má jẹ́ ká wọná ẹ ti rí àdánwò ń bi pé kéèyàn máa tẹ̀lé ìfẹ́ ẹnu ọlọ́run ní khalfun adọ́rù sọ̀láàtà ọlọ́run ni wọ́n máa ń rárun láre wọ́n sì máa ń tẹ̀lé àwọn nǹkan adùn adùn ìfẹ́ owó ọmọ ìfẹ́ obìnrin ìfẹ́ ilé ayé ìfẹ́ dúkìá ohun tí wọ́n máa ń tẹ̀lé nìyẹn wàyà ẹrú sí ọlọ́run ọba wàhádà lòdù e rí àwọn ọmọlẹ́yìn ànábì wa Lut aleyhisalaam halaku wọ́n parun kàmọ́ haka Allahu ta'ala daanị gẹ́gẹ́ bọ́ náà bá ti sọ̀rọ̀ wọn fún wa ó ní innakum a innakum latatuna rijala watakọtọ̀ọ́nà sabil ọlọ́run bá lékè ọlá ó ní sí ẹ̀yìn tìyín kọ́kọ́ sọ wípé innakum làtàtúnà fàáhíjà aburú kan lè mú wa o máa sàbákọ̀ kún bí hàmín ahadi mina làálàmì tó jẹ́ pé èèyàn kò ṣerú ẹ̀rí ní gbogbo àgbáyé àìnàkùn làtàtúnà rìjàlá tí àwọn èyí ti tẹ bá wá fẹ́ súnmọ́ tí adùn ara bá ń dààmú yín ọ̀dọ́ ọkùnrin bíi ti ilẹ̀ jíjẹ́ máa bí àbùkátà yín ẹ wá fi àwọn obìnrin lẹ̀ débi pé lut alayhi salam ó tún fún wọn ní option pé mo ní àwọn ọmọ obìnrin tó pọ̀ àwọn ní tẹ bá tiẹ̀ ẹ̀fẹ́ fẹ́ yàwó tẹ̀ rí yàwó fẹ́ o tí wọ́n sọ fún nóòhò ní wípé ó mọ tá à ń fẹ́ ó mọ̀ pé ó ń fẹ́ kò ju obìnrin ọlọ́run bá ti pa wọn rùn látara àṣetì kọ́nà má jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan ká parun pa àwọn àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn anabi wahud ọlọ́run ní áàdè ọlọ́run ní ẹ̀ráwọ̀ áàdì tẹ́rí yẹ wọ́n pe ọ̀rọ̀ náà ọba nírọ́ wàásọ rúṣúláhù wọ́n sì tako àwọn ànábì ọlọ́run ọba amúrọ̀ nàní wọ́n sì ń tẹ̀lé ìfẹ́ inú àwọn tó já síwájú wọn tó dàrọ̀ kọ́ bá ti dé báyìí ló bá ti ní à jẹ́ ká dàrú wọ́n dàrú lọ nìyẹn ẹ jẹ́ wọ́n balẹ̀ jẹ́ lọ ó ní báyìí ni wọ́n ṣe ń ṣe nílé ayé tó bá di nílé ayé ń bí ọlọ́run bá máa ṣẹ́bi lé wọn wàyà ọmọlẹ̀ kìyàmà tó bá di ọjọ́ gbèǹde àlìkìyàmà ọlọ́run á ti ṣẹ́bi lé wọn àlà iná a káfàrú rọ̀bàhù ọlọ́run ní ẹ̀rí àwọn áádì wọ́n pe ọlọ́run ọba wọn nírọ́ àlà bọ́ọ̀dàlẹ̀ áádì kọ́ọ̀mì Hud ọlọ́run ọba àlíkẹ́ ọlá ní àwọn ọmọ lẹ́yìn Hud tí wọ́n jẹ́ ìjọ ọba ní á ah, ó ṣe wọn ọba ti pa wọn ẹ rí àwọn tí wọ́n jẹ́ kèfèrí láyé ànábì muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n jẹ́ kureish yakuluna ni man yuhibbul zina tí wọ́n bá rí èèyàn kan tó jó ní ṣìnà yakulun inna muhammad yuharrimu zina wọ́n wá sọ fún wọn wípé a ohun tó nífẹ̀ẹ́ sí lànàbì ń kọ̀ fún wa ó ń sọ fún wa pé ṣìnà ò dáa ṣe tí wọ́n bá rẹ̀ tó jẹ́ pọ́tí lòun nífẹ̀ẹ́ sí wọ́n sọ pé inna muhammad yuharrimu al-khamra ó ọmọ ẹ̀fà náà bìtí là gbọ́dọ̀ mu tí mọ́ tó fẹ́ fi ọtí lẹ̀ ni ló fi dé pé èṣù yáàtì ìsàn ní àhábì àṣìyà ilé èṣù á máa wọlé sọmọ ẹ̀dẹ́ ènìyàn lára látara nǹkan tó bá nífẹ̀ẹ́ sí jùlọ ló fi jẹ́ pé oníkálukú wa ohun tá a bá ti ń rí pa nífẹ̀ẹ́ sí kárí pa ń ṣọ́ra ń bẹ̀ o wàtú ilà rasulillah sallallahu alayhi wa sallam fi amma an aftari ma yudkhil an-nasa an-nara wọ́n béèrè pé kí ni nǹkan náà ìrí òjíṣẹ́ ọlọ́wọ́n ọba tó jẹ́ pé òun ló máa mú àwọn èèyàn wọn náà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní alifamu wa alifarj ó ní tí ó pọ̀ jù táwọn èèyàn máa wọná látàrẹ̀ ó lóun náà ní ẹnu o a máa nífẹ̀ẹ́ sí káfẹ́nu wa wíwíkúwì a máa nífẹ̀ẹ́ sí káfẹ́nu wa bí ebú ebú a máa nífẹ̀ẹ́ sí ká fi ẹnu wa bá tàwọn èèyàn jẹ a máa nífẹ̀ẹ́ sí ká fẹnu wa jẹ ìjẹkújẹ a máa jẹ́ kí èèyàn wọ náà wàlúfàrò ó lẹ́lẹ́kejì lábẹ́ ìmáfabẹ́ṣeṣì náà nínú tó tóbi jù tó máa mú yàn wọ náà nìyẹn wàásù ìlà àmà yódèkìlù náà àlìjáná wọ́n sì béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni nǹkan náà tó máa jẹ́ sábàbí táwọn èèyàn fi wà lùjọ́nà ànábì sallallahu alaihi wasallam ó ní takuwa Allah wa husnul khuluq ó lóun náà ní payọ ọlọ́run ọba àti ìwà rere ó ní tó máa jẹ́ kéèyàn ńlá nìyẹn o wàhádà huwa lmunji ẹ̀rí eléyìí náà ní tó lè làwà àtàkùwà àtàkùwà ìpayọ ọlọ́run ọba àlekíọ́lá wàtàkùnláha wa yuallimukumullah ọlọ́run ní ẹ̀payọ ọlọ́run ọba gbogbo tẹ bá ń wọ ọlọ́run ọba máa fún yín tẹ bá ń wá ìmọ̀ ọlọ́run ọba máa fún yín ọlọ́run ọba ẹnikẹ́ni tó bá páyọ ọba ọba máa ṣe ọ̀nà àbáyọ fún ìpayọ ọlọ́wọ́ ọba àlékeọlá ó ṣe pàtàkì inú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́ ọba àlékeọlá kó má ṣe jẹ́ ká lè máa páyọ ọlọ́wọ́ ọba walhazar kula alhazar mina shahawat ẹ̀rí agbọ́dọ̀ ṣọ́ra kúrò níbi gbogbo tó bá di adùn eléyìí tí máa ń panirun adùn tóbìnrin ni agbọ́dọ̀ ṣọ́ra mẹ́jọ mọ́ tẹ́ bá wo ṣìnà láyé lẹ́ni ẹ̀rín pàdánwò tó tóbi jù ni kọ́lọ̀ kó má ṣe là wá mẹ́ àwọn èèyàn mu ọtí lẹ́ni àdánwò ńlá ni ẹni tó mutí ó fi ń parẹ́ ẹ̀rọ níjọ̀mọ́ kọ́nà ọmọ tẹ̀ là ń bẹ̀ àwọn èèyàn oríṣiríṣi ká sọ̀rọ̀ sí òda ọ̀rọ̀ àlùfàṣà gbogbo ilé aburú ni ká ta tẹ́tẹ́ bàbá àjẹbú ni ajá ń sáré ni àti oríṣiríṣi ká jẹ owó èlé alọ́gba burúmi àti lápò gbogbo ẹ̀ kò sálùbáríkà ń bẹ̀ jọmọ́ ẹ̀ nílé èèyàn kan kó gbà kó ní àlàáfíà ẹ̀ nílé èèyàn kan kó gbà kó fi dáwọ́lé nǹkan rẹ̀ ẹni tó bá ti gbà á rí kóun náà wò ó nú ọkàn ẹ̀ e wò yí tẹ́ ti gbàrí ẹ̀rí pé gbogbo bẹ́ẹ̀ tẹ́ ṣe ná kò tiẹ̀ padà yé yín ni kọ́nà ọba àdékè ọlá owó alálùbáríkà kọ́nà kó pèsè ẹ̀fẹ́ kan wa kó sì là wá kúrò níbi ọlọ́run ọba àdékè ọlá ó sọ fún wa ní ọ̀rọ̀ nígbà tó sọ ni bi khayrin min dhalikum ọlọ́run ní ṣé kí n kema máa mú mú lọ ọlọ́run bá ní ṣé kí n sọ fún yín lilladina taqaw fún àwọn tó páyọ ọlọ́run ọba inda rabbihim ní ọ̀dọ̀ ọba wọn jannat ni wọ́n á rí min tahtiha al-anhar eléyìí tí akérèmọdò ń ṣàn ní abẹ́rẹ́ máa lọ gbére wàdúwájú àti àwọn obìnrin àwọn obìnrin eléyìí tí ò ṣe oṣooṣù àwọn obìnrin wọn mọ ara wọn náà mọ́ òun làwọn tọ́nà ọba pèsè kalẹ̀ fáwọn tí wọn bá ṣe ṣìnà ń lé ayé wàrídìwánu Allah àti ìyọ́nú ọlọ́run ọba àlékè ọlá wàlláhu basirun bil ibad ọlọ́run na lóun mọ òun ní òun ríran rí gbogbo ẹrú e. alladhina yaqulun ọlọ́run ní ẹ̀rá wọn tí wọ́n máa là kúrò níbi aburú òun náà làwọn tó máa amanna ìwọ náà bá wa a nù rẹ̀ ẹni tó fẹ́ là kúrò níbi aburú ó fàṣírí lánàá wọn á tún máa sọ pé wọn náà bá foríjì wa ẹni tó bá fẹ́ là kúrò níbi àwọn adùn ara yìí ó gbọ́dọ̀ jẹ́ tá a máa tọrọ àforíjì lọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlékè ọlá bákan náà wàkínà àdábà náà ọlọ́wọ́n ọba wa tún máa bẹ náà pé kó la àwọn kúrò níbi ìyà aná kọ́nà ọba àlékè ọlá kó mẹ́sẹ̀ là wá ọlọ́run ní àwọn tí wọ́n á là kúrò níbi àdánwò ọlọ́wọ́n ọba asọ́bìrì ni wọ́n asọ́dìkì àwọn tí wọ́n máa ń wálé kọ́ni tíì àwọn tí wọ́n máa ń tẹríba fọ́nà ọba ni o wálé mọ̀nfìkì ó sì jẹ́ ní máa ń lọ sójú ọ̀nà ọlọ́wọ́n ọba àlekèọ́lá wálé mustaghfirina bil ashar tó bá tún di ní òru ní ìdájí kùtùkùtù wọ́n á tún máa tọrọ àforíjì lọ sọ́dọ̀ ọlọ́wọ́n ọba kọ́nà ọba àlekèọ́lá kó bá ṣe là wá níbi ìmá tẹ̀lé ìfẹ́ ẹnu kọ́nà ọba kó là wá níbi ìmá tẹ̀lé àwọn adùn ara kọ́nà ọba àlekèọ́lá kó má jẹ́ ká parun pẹ̀lú àwọn tí wọ́n ti parun kọ́nà ọba kó là wá pẹ̀lú àwọn tí wọ́n á là níbi ìyà ọlọ́run ọba ní ilé ayé àti ní ọ̀run aqulu qawli hadha astaghfirullah li wa lakum wastaghfiruhu innahu huwal الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. Praise be to Allah, the Lord of the world. May the peace and blessing of Allah be upon the Prophet. The topic of the sermon today is uh, continuation of what we have started. The top, the theme of our discussion from over 13 weeks ago is on mawani and hidayah impediments or things, hindrances, things that, that can take us away from the path of Islam. We have been commanded, وَلَا تَمُوتُونَ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ You should not die except as Muslims. For, for us to remain Muslims, for us to die as Muslims, we need to be steadfast. We have mentioned the causes of steadfastness, and we started with those things that can take us away from being steadfast. Part of what we have mentioned is shaitan, and every other thing that we mention are instruments in the hand of shaitan. Shaitan is the leader of misguidance. Shaitan will always want to take us away from Islam. He does not want us to die as Muslims. Even when it is time for man demise from this world, when man is about to leave this world, Shaitan will even come to him in order to mislead him. In order to mislead him, Shaitan will come in order to influence him during the time of his death. So every other instrument that we have mentioned are just instruments of Shaitan. Part of what we mentioned in the last khutbah was hubbul the love for money. When you are in love for money and you love money more than Allah subhanahu wa ta'ala, money will take you away from the fold of Islam. Money will take you away from Almighty Allah. Money will make you to be evil. Money will make you to commit evil. When you love money more than Allah subhanahu wa ta'ala. That is why you ask people today, they can kill because of money. They can dupe other people because of money. They can take what belongs to other people because they love money. So today what we have mentioned is loss. That is, other things that we love. That, for instance, as zina The love of our flesh. What our flesh love? Our flesh we love to eat. We love to eat what is good. We want to taste the best food in the world. We love women as men. It is part of what we love. And Allah subhanahu wa ta'ala established it, it that it is part of our natural instinct. It is by nature. But what Islam wants is that we should control everything. Everything should be measured according to Islamic guidance. When you want to get married, Allah subhanahu wa ta'ala has not made it forbidden for you to enjoy yourself as man from woman. But Allah has set a limit that you should get married in the right way. Do not wala tajnu wala yaznun. When Allah is talking about the ibadur rahman, the place of Almighty Allah, Allah says wala yaznun. They do not commit fornication. They do not indulge in adultery. When they want to enjoy themselves, they get married in the rightful way. They pay their mahar, they get the right woman. For the right men, they get married in halal way, not by involving in fornication. Allah says, Zuyina linnas, beautify for men, hubbu shahawat is the love for lust. Lust, the love for things that are good for the body. Minan nisa, part of it is love for women. We mentioned that some people were destroyed because of their what uncontrolled love for women. The Prophet sallallahu alaihi wasallam said that I have not left a trial, a problem, a tribulation for my people that is greater than the problem of women. He said the people of Israel, they were destroyed by what? By women, by their love, uncontrolled love for women. They were destroyed because of this. When you look at our in our environment today, you see that the most common sin today is zina. People are not ready to get married. People don't want to get married because they are afraid of responsibility. They will tell you that I'm not yet ready. I don't have money to get married, but they have money to go to hotel. They have money to pay the prostitute. They have money to buy drinks for the women that will visit them in a non-halal way. That is what is common today. People love to commit zina. Allah has not made it forbidden for you to enjoy yourself, what Allah told you is that you should make it in the rightful way. That is why you have today, we have many diseases that are related to what? Sexual ailments. You have people that suffer from what today? HIV AIDS because of zina and other ailments that can take away the soul of people. So the first problem that we encounter is our love, uncontrolled love for women. And likewise for the, for the women, when a woman loves men more than what is prescribed by Allah subhanahu wa ta'ala, a woman is not allowed to have more than one husband. So when a woman is having a lawful husband at home, at the same time she's having affair with other man outside, this can destroy her marital life. This can destroy her grave and it can destroy her hereafter. It will be a cause for her to enter a fire. We pray to Almighty Allah to say, guide us from this. So, as believers, we should always be on our guide. We should guide against evil. We should guide our, our soul against the material, materiality. Hubu shahawati nina nisa walbani. Some people we are destroyed because of their love for children. Because of their love for children, they love their children more than Allah subhanahu wa ta'ala. And Allah has made us to know that children is a gift from Almighty Allah. Yahabu liman yasha. Allah gives children to whomever He wills. If Allah is not giving you, there is no way you can have it. Some people are looking, looking for male children today. For that reason, they are ready to exchange their own daughter for another person's son in the hospital. They are ready to buy children why they make other people to suffer because of their love people are ready to leave their religion they are ready to take away to lose their religion because they are looking for children this is another fitna Allah says in the Quran ya ayu alladina amanu o you who believe la tulhikum amwalukum wala awladukum an zikrillah do not allow your wealth do not allow your children to take you away from the remembrance of Almighty Allah wa man yaf'alu dhalika fa ulaika whoever permits the wealth whoever permits the children to take him away from the fold of Islam fa ulaika humul khasirun these are the losers hubu shahawat من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة and people always love to gather wealth you will see person that want to become the richest man in Africa He wants to be mentioned as the richest man in Nigeria at the expense of other people. He will never mind if millions of Nigerians will go on starvation. If people will not have what to eat, if people will not have electricity, if people will not have access to water, but for him to gather that wealth only for him and his immediate family, not even the extended family, me and my wife. Intaha. Finish. That is why you have today the leaders that take the weight of the nation, that steal the money of the country. When you go to their own land, ask people what benefit have they derived from these people. They will tell you that nothing. There was a time in this our locality that we had a chairman. Immediately when he emerged as the chairman of this area, immediately he left this agodo for okota because now he has attained the position he has access to government money he does not want to spend the money for the people and the money is primarily meant for these people because of that reason he ran away from the people that is it because they want to gather well they never mind from which source And the Prophet sallallahu alaihi wasallam said that on the day of judgment, لا يزال قدم abdi حتى yus'ala an arba. A man will not move, an inch on the day of judgment until he's asked about four things. And umurihi fima afna. He will be asked about his life. How did you spend your life? Wa an He will be asked about his youthful age. He will also be asked amalihi about his wealth min haina tasabahu wafima anfaqahu from where does he get the money and on which thing does he spend the money you will be asked on the day of judgment every penny that you, you possess and you will be asked again how you spend it so it is very important to feel responsible for everything that we gather when you gather money always think of the repercussion think of the responsibility that comes after it. So these are some of what we have mentioned that can take you away, that can take us away from the path of Islam. And we have mentioned the solution. In order not to be overcome by words, not to be overcome by women, firstly we need taqwa. We need the fear of Almighty Allah. We need the fear of Almighty Allah. Wattaqullah. Allah say, be aware of Almighty Allah. Fear Allah. Revere Allah. Respect your God. When you have respect for God, you will not be able, it will be very difficult for you to commit evil. And ta'bud Allah ka'annaka tara. When you always feel that Allah sees you, even though you cannot see Allah, wherever you are, you are feeling the presence of Almighty Allah. When you are feeling the presence of Almighty Allah, it will become very difficult for you to commit evil. Because you know that la yaqfa alayhi shay'un fil ardi wa la fis sama. When you know that nothing is hidden for, to Allah in the earth, on the earth or in the heaven. When you are aware that Allah has knowledge about everything, this will assist you in order to move away from evils. Part of it, as the Prophet mentioned, sallallahu alaihi wasallam, zikirullahi ta'ala, to always remember Almighty Allah. To remember Allah. Wa an takuna ma'a and to always be with the righteous one. Ya ayyuhalladhina amanu taqullaha wa kunu ma'a sadiqin. O you believer, fear Allah and always be with the righteous one. We pray to Almighty Allah to accept the khutbah and to be with us and guide our soul against the evil whispering of shaitan. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين قوموا لصلاتكم يرحمكم الله